ẹ lè dá sí gúrùpù méjì tí mo fẹ́ sọ yìí gúrùpù àkọ́kọ́ òní gúrùpù àwọn sọ̀hábà rọ̀díyà lọ́wọ́ anihum ajimahin àwọn tó ga sí wípé àwọn ni mùsùlùmí àkọ́kọ́ fún ìjọ ànábì àwọn ni akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nínú ìjọ ànábì àwọn ni wọ́n kọ àlùkùránì sílẹ̀ tàfi débà àwọn sọ̀hábà kí aláwọ̀ kẹ́ gbogbo wọn àwọn ni wọ́n kọ àdìsí sílẹ̀ tá a fi dé bá a òkè àwọn èèyàn wọ̀nyí ọlọ́run fúnra ara rẹ̀ wọ́n máa ń pè wọ́n ní onígbàgbọ́ òdodo alright wọ́n sì lé ní ẹgbẹ̀rún ẹ̀yin àfa àmàdíyà ẹ sì ń sọ ní ìsìn wípé bíyàn bá gba ànẹ́bì gbọ́ ní òdodo òun náà lè di kíni ó lè dànẹ́bì ọlọ́run ẹ dákun ìjọ amadíyà ìbéèrè kejì nìyí o ìbéèrè àkọ́kọ́ má gbàgbé rẹ o àdìsí kan péré tó túmọ̀ kátámọ̀nàbí yìí sí òrùka òòlù òrùka òòlù àdìsí kan péré tó túmọ̀ kẹ́límà kátámọ̀nàbí yìí nínú sùrọ́tùlì ahazab quran thirty three verse forty tó dé ọ̀dọ̀ ti yín verse forty one ok khatama nàbí yin nínú àyà yẹn àdìsí kan tó túmọ̀ rẹ̀ sí òrùka òlù àwọn ànábì ẹ jẹ́ ká rí àwa ti jẹ́ kẹ́ ẹ rí àdìsí tó gbẹyọ kan lọ àdìsí tó tó bíi márùn ó ní àpapọ̀ àdìsí tí mo kà láti jẹta àti àná tó fi ń túmọ̀ sí wípé àníṣe ànẹ́bì ni òpin àwọn ànẹ́bì kò ní sí ànẹ́bì lẹ́yìn rẹ̀ mọ́ kò sì ní sí òbíṣẹ́ kan mọ́ lẹ́yìn rẹ̀ náà ìbéèrè àkọ́kọ́ nìyẹn lọ́dọ̀ yín àfa àmàdíyà kẹ́yìn wẹ̀rẹ̀ àmàdí kẹ́ẹ̀bi àwọn àgbààgbà àmàdí léèrè àdíìsì kẹ́ẹ̀sẹ̀ǹdì ẹ̀ mi tẹ́ ẹ bá sẹ̀ǹdì ẹ̀ mi lónìí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọ̀kan nínú yín tẹ́ ẹ fọ̀rọ̀ sí lẹ́nu tó ó gbọ́ sí mi lórí kátàmánàbíyìn ó ní òye tèmi ni mo sọ yẹn ó ní òye ti tàwọn táwọn jámadíyà ó ní wípé ènìyàn lè ti pé òun gbà nẹ́bì di kó náà di kí ni ànẹ́bì fine mo wá sọ pé nínú gbogbo ẹni tí ń gbé láyé pátá tó ní í ṣe pẹ̀lú ìsìláàmù a lè pín wa sí mẹ́ta a lè ṣe kí ni a lè pín wa sí mẹ́ta ikọ̀ àkọ́kọ́ ní ikọ̀ àwọn sọ̀hábà rọ̀díyà lọ́wọ́ anihum àjìmáyìn èmi mọ̀ wípé kò sẹ́nìkan nínú yín torí rẹ̀ ọba fẹ́ burú kó sọ pé sàbẹ̀ kan sàbẹ̀ ànábì kan pé kì í ṣe onígbàgbọ́ òdodo mo mọ mo mo mo trust ẹ̀yin amadi tẹ́tà wọn ṣíà ni mo sì mọ̀ pé ibi tó rí sí wọ́n burú dé wọ́n kọ̀ndẹ́mù Abubakar asidik kọ̀lífà àkọ́kọ́ wọ́n kọ̀ndẹ́mù Fatima wọ́n kọ̀ndẹ́mù Aisha rọ̀díyàlọ́ àníyá wọ́n tún kọ̀ndẹ́mù àwọn míì wọ́n kọ̀ndẹ́mù àwọn Umar wọ́n kọ̀ndẹ́mù Usmanu ibi tó rí àwọn ṣíà burú dénú ẹ̀yin èsì ṣe ṣíà amadi ni ẹ̀yin tìyín tún yàtọ̀ òkè ní ìsìn tẹ́ wá fi rinlẹ̀ wípé ìyẹn lè gba ànẹ́bíwá mọ̀mọ́dù gbọ́ tóun náà wà ti pàṣẹ bẹ́ẹ̀ di ànẹ́bí abẹ́ ẹ̀gbá rìn dáadáa ni ẹgẹ tó bá ń pilẹ̀ rẹ̀ ẹgẹ bá ń pilẹ̀ rẹ̀ kẹ́ ẹ má sọ pé èmi ni mò ń sọ lọ́dọ̀ ara mi ọ̀kan nínú àwọn àfáà yín ló sọ bẹ́ẹ̀ ẹ tún gbọ́ ọ. kò le tó yẹn ó ti sọ uh, view ẹ̀ it's just like khatam nàbíyẹn ló fẹ́ discuss Quran thirty three verse forty one lóyún ó sọ pé kò ní sànàbí máa bì yes wàdẹ̀ sọ fún kó lọ Quran chapter four verse seventy níbi tọ́lọ̀ ti sọ pé téèyàn bá gbá nàbí gbọ́ èèyàn lè dà nàbí. sọgbọ́ kò ní ẹ wọ́n sọ fún mi pé kí n lọ wo Quran chapter four verse seventy tó ti sọ pé tíyàn bá gbà nábì gbọ́ èèyàn lè di ànábì ìbéèrè wàá rè o nínú àwọn sàábé ta ló di ànábì nínú wọn. ìbéèrè kejì nìyẹn o nínú àwọn sàábé ẹ jẹ́ ká lo fọ́múlà tẹ́ ẹ gbé kalẹ̀ yìí wípé tíyàn bá gba ànábì gbọ́ ènìyàn lè di kíni ànábì ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ta lẹ gbọ́ rí wípé nínú àwọn sàábé òun náà di ànábì ẹ sọ ẹ dákò ń tọ̀hún Abubakar kò dànábì tẹ kú radiyallahu anhu Umar ọmọ katọb kò di ànábì tẹ kú ó sì gbànábì gbọ Usman ọmọ afan kò di ànábì tẹ kú ó sì gbọ Ali ọmọ kò di ànábì tẹ kú ó sì gbọ. abdulrahman ọmọ aofi ó gba ànábì gbọ́ títí dọjọ́ ọkú rẹ̀ kò sì di ànábì nísẹ̀mí ayé rẹ̀ abdullahi bonu mas'ud abdullahi bonu abbas abu huraira abu musa al-ashari ìyá aimana umu eh, eh, ìyá wa aisha ìyá wa maimuna ìyá wa juwairiya ẹgbẹ̀lẹ́gbẹ̀ wọn wọ́n kú sórí al-imanibillai èwo nínú wọn ni ìjọ amadíyà fẹ́ sọ pé ó ti pàṣẹ gbígba ànábì gbọ́ pé sàábé kan ti pàṣẹ gbígba ànábì gbọ́ òun náà sì di ànábì ìbéèrè kejì nìyẹn o ìbéèrè kẹta ìbéèrè kẹta mo ní ká dá gbogbo àwa tá à ń bẹ láyè sọ́nà mélòó ọ̀nà mẹ́ta gúrùpù àwọn sàábé jẹ́ kan gúrùpù àwọn mùsùlùmí yòókù náà jẹ́ kan àwọn mùsùlùmí àsìkò yìí gúrùpù àwọn amadi gangan náà káfà wọn náà ní ìsọ̀rí kan tó ti yé támọ̀sí ogúnṣàjú káfà wọn náà ní igun kan igun kan làwọn sàábé igun kan làwọn àyí igun kan náà lẹ́yìn amadi nínú ẹ̀yìn amadi. tẹ́lẹ̀ gbànẹ́bì muhammadu gbọ́ èwo nínú yín ló ti di ànábì lẹ́yìn rẹ̀ mo fẹ́ mọ orúkọ onítọ̀hún o ẹ̀yin lẹ sọ nísìnyí o wípé ènìyàn lè ti pàṣẹ ìgbàgbọ́ nú ànábì kóun náà di ànábì ẹ wá fún wa ní ó kọ ọmọ ọjọ́ yín tẹ́ẹ̀sì ẹ ẹgbà gbà nẹ́bì gbọ́ tẹ́ ẹ ti di ànẹ́bì lásìkò tá a wà yìí ẹ bá sọ fún wa ó di ìbéèrè kelòó ìbéèrè kẹta ó di ìbéèrè kẹta ìbéèrè àkọ́kọ́ ni àdìsí tuntun mọ̀ kátámọ́nàbì yìí sí òrùka òòlù àwọn ànẹ́bì ìbéèrè kejì ni pé nígbà tẹ́ ẹ sọ pé ènìyàn lè ti pàṣẹ gbígbà nábì gbọ́ kó náà di ànábì èwo nínú àwọn sọ̀háábà ló ti pàṣẹ gbígbà nábì gbọ́ di ànábì afẹ́mọ́kọ rẹ̀ ìbéèrè kẹta ẹ̀yin náà ń kílẹ̀mù pé ẹ gbà nábì gbọ́ ẹ sì sọ wípé ènìyàn lè ti pàṣẹ gbígbà nábì gbọ́ kó di ànábì èwo nínú yín ló ti dànábì. Dr. Saidi Tìmẹ́yìn aṣáájú nìyí nínú ìjọ Amadiya ṣẹ́ẹ̀tì ìtò dànẹ́bì ní báyìí ṣẹ́ẹ̀tì ìtò di ànẹ́bì ní báyìí ẹ mọ̀ sí ewu ṣẹ́ẹ̀tì ìtò dànẹ́bì ni bàbá tó wà ní alẹ́ ní ní United tí wọ́n láwọn ti gba báyà for the past since since seventy years ẹ wo irú ìgbàgbọ́ tí wọ́n ti ń sànàbì ó yẹ kírú yín náà ti dànàbì o àwọn àáfàá yín ni wọ́n ń sọ ní ìsìn wípé ènìyàn lè ti pàṣẹ ìgbàgbọ́ nú ànábì kó di ànábì. a èèmọ̀ lọ̀rọ̀ ẹ̀yin amadi o èèmọ̀lọ̀rọ̀ yín o anyway tí ọba bá jẹ́ èèmọ̀. ẹ fún mi ní ánsà sí ìbéèrè mi mẹ́tẹ̀ẹ̀ta yẹn. now ẹ wá já lọ sínú àyà tí wọ́n tọ́ka sí tí wọ́n fi ṣẹ̀rí wípé èèyàn lè ti pàṣẹ ìgbàgbọ́ nínú ànábì kó náà di kí ni kó di ànábì wẹ́rẹ́ àbánábì ńlá ló dì <laughs> ànábì ńlá sọ̀rọ̀ ló fẹ́ dì wọ́n tan rẹ̀ wọ́n ń tàn ó sì ń tanra rẹ̀ ẹ jẹ́ lọ sínú àyà yẹn jàre mo retí èsì yín o ẹ jẹ́ máa yín tán sẹ́ẹ̀tì mi wà títàn lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dànà bí inú ìjọ amadíyà nípasẹ̀ ìgbàgbọ́ nú ànábì ẹ dákun ẹ pè mí ẹ pè mí o kó o dákọ rẹ in full kó o sì sọ ọdún tó di ànábì kó o sọ ọdún tó di ànábì kó o sọ afẹ́gbọ́. ẹ a lọ ẹnu ká máa pè ọ́ ní ànábì amadíyànù ẹ jẹ́ a lọ sínú Quran tí wọ́n tọ́ka sí yẹn Nisa Suratu Nisa chapter four verse sixty nine lọ́dọ̀ tí wọn, wọ́n pè ní verse seventy tó ti yé yín támọ̀wìlẹ̀ bá wọn náà yẹn wò ohun tó wà ní sixty nine náà ló wà seventy ní ọ̀dọ̀ tiwọn ohun tó mú tiwọn tó fi gé seventy tó fi gé nàbà seventy ni wípé bísímìláì tó bẹ̀rẹ̀ súrà yẹn wọ́n kà kún aya alákọ̀ọ́kọ́ ẹgbọ́n tó lúwa ẹlẹ́dàá ọbọ̀ òdodo ẹgbọ́n tó sọ ó ní wàmán yúti ìlàhà wà rọ̀ṣùl. فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ومن يطع الله ورسول ẹni tó bá tẹ̀lé àṣẹ Allah àti àṣẹ àti àṣẹ òjíṣẹ́ náà fàùláyíkà fàùláyíkà àwọn wọ̀nyẹn mọ àlẹ́dínà àní àmàlọ́wọ̀ àléyìn wọ́n á wà pẹ̀lú àwọn tọ́lọ́ ń ṣèdẹ̀ra fún wọ́n á wà mọ́ à mọ́ à wọ́n á wà tí bá ní ànàmáàkà i'm with you mo wà pẹ̀lú rẹ tó o bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè tí n bá ní mo wà pẹ̀lú rẹ kò túmọ̀ sí pé èmi náà ti di kí ni ààrẹ orílẹ̀-èdè fàwùláyíkà àwọn wọ̀nyẹn àwọn tí wọ́n bá tẹ̀ láṣẹ àlọ́ọ̀ àti àṣẹ òjíṣẹ́ náà àti àṣẹ òjíṣẹ́ náà fàwùláyíkà má alẹ́bí náà ni àmọ̀ lọ́wọ́ àléyìn wọ́n á wà pẹ̀lú àwọn tá a kẹ́ nínú ọgbà àdẹ́rà ayé ọjọ́ àlìkìyámọ̀ ni ayé eléyìí torí pé mo tẹ̀lé àṣẹ ọlọ́run mo sì tẹ̀lé àṣẹ òjíṣẹ́ ṣùgbọ́n ǹjẹ́ mi àtànábì tá a jọ wà níjókòó papọ̀ rí kò sí kò ṣẹlẹ̀ rí so aya yìí ń sọ nípa bí àlá ó ṣe kẹ́ àwọn ẹrú sí i rẹ̀ lọ́jọ́ àlìkìyàmọ̀ wípé ẹni tó bá tẹ̀lé àṣẹ àlá òlé ayé tó tẹ̀lé àṣẹ ànábì nílé ayé gbogbo wa lápapọ̀ mọ́ alẹ́rí iná àní àmọ̀lọ́ alẹ́ ìhìm àwa náà wà pẹ̀lú àwọn tọ́lọ̀ ń kẹ́ mínà nàbì yín nínú àwọn ànábì ọlọ́run wàsídìkín àti àwọn olódodo wàṣúhàdá àti àwọn tí wọ́n kúkú tọ́lọ́hùn. kàtígórì yẹn mẹ́ta lọ́lọ́ńdà kọ́ ń bẹ̀. àwọn ànábì ànábì yìí wàsídìkìn wàṣùwàdà òkè òkè nìkan wàsọ́ọ̀lìhìn àtàwọn ẹni rẹ̀ níwọ̀n ìgbà tí wọn náà bá ti ń tẹ̀lé àṣẹ àlọ́ọ̀ àti àṣẹ òjíṣẹ́ tó bá dojú àlìkìyà mọ̀ á wà papọ̀ pẹ̀lú àwọn ànábì a wà papọ̀ pẹ̀lú àwọn olódodo a wà papọ̀ pẹ̀lú àwọn tó kúkú tọlọ́hun a wà papọ̀ pẹ̀lú àwọn ẹni ire ọlọ́run wa sọ pé wàhásùnà kò láàyè kààrọ̀ fi kọ kíyàn máa bá àwọn ìyẹn wà papọ̀ ọmọ dàápọ̀ o sori pé kìí sọ̀rọ̀ pé kíyàn di ànẹ́bì ní sọ. wàhásùnà ò láìka rọ̀ fi kọ̀ àwọn wọ̀nyẹn sì dára ní alábàárìn rọ̀fíìkù ní ń pè lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ á jọ wà ní wíwà tí ọ̀rẹ́ máa ń wà sí ọ̀rẹ́ rẹ̀ tó o bá tẹ̀ láti ọlọ́run tó o tẹ̀ láti òjíṣẹ́ tó o tẹ̀lé fẹ́ ẹnu rẹ̀ ìwọ sì wà lórí ìfẹ́ ẹnu rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ló fi ń lọ rèé mú àyà kan wá tí ò jẹ mọ́ ń tó sọ kò jẹ mọ́ má tan ara rẹ jẹ má tan ara rẹ jẹ arákùnrin kò sí ibì kankan nínú àyà yìí tọ́lọ́ ti sọ pé ẹ ń bá gbàgbọ́ nú ànábì òun náà ó di ànábì. amọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tá a ká lífù bá a ta sáà. amọ̀dúpẹ́ tọba lọ pé àké kan irú ẹ̀yin ìjọ amadíyà yìí ẹ̀ bá kó bá wa jìnnà ẹ̀ bá kó bá wa àyà tó báyìí ó plane tó báyìí pé wà ń tí ń là tó kò fi wọn mọ́ tó tẹ̀lé àṣẹ wọn tí ò lò fẹ́ ẹnu. fàwùlà ikàmọ́ alẹ́dínà àní àmọ̀lọ́wọ̀ àléyìn àwọn wọ̀nyẹn wọ́n á wà pẹ̀lú àwọn tá a ṣèdẹ́ra fún. ó sì rí i pé inú àdúrà mùsùlùmí ni pé ọlọ́wọ́n ba wàhálì àtàwáfàná mùsùlùmí wàhálì kìnnàbí sọ̀lìhìn. pàwa gẹ́gẹ́ bí mùsùlùmí kó o sì dà wá pọ̀ máwọn ẹni rẹ̀. dàwápọ̀ máwọn ẹni rẹ̀ èèyàn mélòó ní àdánà bí ilé ayé báyìí ẹ wo iye àwọn tó gbà nẹ́bì gbọ́ alẹ́ ní one billion ṣé gbogbo wa náà láwọn àdánà bí ọlọ́run ẹ tiẹ̀ má lọ bẹ̀rù àwọn ànẹ́bì inú ìjọ ti yín ẹ dákọ̀ wọn bọ́ta àwọn tí wọ́n ti di ànẹ́bì bàbá àlíù bàbá aliu ní ilé ṣéwù sẹ́yìn náà ti dànábì nípasẹ̀ ìgbàgbọ́ yín nínú ànábì muhammadu sallallahu alayhi wa sallam tí tí ọlásọ́bóyèdè the then general secretary sẹ́yìn náà ti dànábì nípasẹ̀ ìgbàgbọ́ yín nínú ànábì muhammad sẹ́yìn náà ti dànábì abẹ́ ẹ̀gbọ́n tá a fa yín sọ nísìnyí ni. ó ní nípasẹ̀ ìgbàgbọ́ nú ànábì ènìyàn náà lè di ànábì èmi ò wá sí ìrí ẹnìkan láyé rí tó ti pasẹ̀ kó ń gbà nẹ́bí wa mọ̀mọ́dù gbọ́ tó náà wá dà nẹ́bí èmi ò tí rí rí èmi ò rí rí tó bá já rọrùn kí ẹnìkan ó ti pasẹ̀ kó ń gbà nẹ́bí gbọ́ di ànábì ni Abubakar ìbá di ànábì. kò di ànábì àsìdíìkì ni òun ó wà nínú àsìdíìkì ara àwọn tá a jọ wà ní ojú kan náà nìyẹn lọ́gbàdẹ́ra. wàṣùwàdà Umaru ńkọ́ tó bá já sí pé ẹnìkan lè ti pàṣẹ ìgbàgbọ́ nú ànábì di ànábì ni Umaru ọmọ Kàtọ́ọ̀bù náà bá dì í àmọ́ kò dì í kí ló dì shahid shahid ó kúkú tọlọ́hún àwọn ọ̀tá pa sínú mọ́sálásí tó fi di shahid má ta shahida. níbo lẹ́yìn ti rí fọ́múlà pé ẹni tó bá gbànábì gbọ́ òun náà lè ti pasẹ̀ bẹ́ẹ̀ di ànábì níbo lẹ ti rí i kò sínú ààyè eléyìí o. kò sí inú ayé eléyìí o mo rántí ayé àkànní ìsìn ọlọ́run ní inna Allaha ma'al ladhina taqaw wal ladhina hum muhsinun dájúdájú aláwo bẹ pẹ̀lú àwọn aláwo bẹ pẹ̀lú kíni àwọn tó bẹ̀rù òun àtàwọn tí ń ṣe rere ṣé ẹ lè sọ wípé aláwo náà. ó lè ti pàṣẹ nǹkan kankan di ènìyàn ṣe lè sọ bẹ́ẹ̀ torí máa tó wà nínú àyà yìí náà ní bẹ nínú àyà yẹn.